الحمد لله رب العباد أرسل الرسل عليهم الصلاة والسلام لهداية الناس إلى سبيل الرشاد وأنزل الكتب تبيانا للحق وصدا للباطل وأهل العناد صلوات الله وسلامه على خير الناس على خير الناس ومن أتانا من أفضل البقاع والبلاد وعلى آله وصحبه إلى يوم التناد أما بعد أيها المؤمنون أيتها المؤمنات اتقوا الله تعالى في السر والعلن قال عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وأن اتقوا وإياكم وأن اتقوا الله وطلب الهداية من الله عز وجل وطلب الهداية في جميع شؤوننا من أفضل الدعاء الذي ينبغي أن يتصف به كل مسلم وقد فضلنا الله عز وجل على سائر الأمم بهذا الدعاء المبارك المضمون في سورة الفاتحة المضمون في سورة الفاتحة المباركة وهو قولنا عز قولنا دائما اهدنا الصراط المستقيم وطلب الثبات يا عباد الله وطلب الثبات على الخير مما ينبغي للمسلم أن يرغبه إلى ربه عز وجل ولذلك كان من أواخر العدعية التي كنا نقولها في كل ليلة وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين أيها المسلم كن كما أمرك ربك عز وجل أيها المسلم كن نافعا للناس أينما حللت كن نافعا للناس أينما نزلت كن نافعا للناس أينما كنت كافا عن الناس ضررك وأذاك واقتد برسولك محمد صلى الله عليه وسلم في ذلك وهو النفاع الكفاف عليه الصلاة والسلام ومما يبين لنا عظمة هذا الدين المبارك ومنزلة سنة نبينا محمد صلى الله عليه وسلم ما ورد من الأذكار والأدعية التي تقال عند الخروج في كل يوم وفي كل وقت قوله عليه الصلاة والسلام كما روته أم سلمة وغيرها قالت ما خرج النبي صلى الله عليه وسلم في بيتي قط إلا رفع طرفه إلى السماء فقال اللهم إني أعوذ بك أن أضل أو أضل أو أذل أو أذل أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي رواه الإمام أبو داود وهو حديث صحيح كما قال العلماء بارك الله لي ولكم واجعلني وإياكم من أهل, من أهل التوفيق في الدين والدنيا إنه على ذلك قدير الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أتيقكم الله وبوا ọlọ́run ni ọba tó dá gbogbo wa tó sì rè wá tó tọ́jú wa wọ́n rán àwọn òjíṣẹ́ tí wa torí kálẹ̀ bá sórí eré ó sọ àwọn tíra kalẹ̀ torí kìtìwá ó lè bá dá láyé àdálùkìyàmà ọlọ́run ọba sọ àwọn tíra kalẹ̀ kí ojú ọ̀nà ó lè bá clear sí wa ká lè bá máa bí dáyà sí ká sì lè bá máa mà pé inú gbó lélé ìkọ̀yẹ́ ká lọ síbẹ̀ ojú ọ̀nà nìyí bẹ́ẹ̀ lọ sí ẹ̀ka lọ kí ọlọ́run àti ọlá rẹ̀ kọ́ máa bá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kí ọlọ́run bá rántí wa láti jẹ́ pé káwa náà lè bá sórí rí àti pé torí pé tíyàn bá ní ọ̀rọ̀ al nìkan lòun ó tẹ̀lé òun ò ní tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wa ẹ sọ fún wípé ta wá ló mú àlùkùránì lọ fẹ́ máa tẹ̀lé nǹkan wa ọ̀ ní ànábì àwọn ọ̀tẹ̀lẹ̀ tó ní ànábì kùránì nìkan ló ń fẹ́ tẹ̀lé ta ló wá mú kùránì tó fẹ́ máa tẹ̀lé yẹn gan wa ànábì wa Muhammad náà sallallahu alayhi wa sallam ọkàn tara ẹ jẹ o lè torí rí kí àánú ẹ̀ kọmọ bá ànábì wa Muhammad ó sì máa bá gbogbo àwọn ará ilé wọn bẹ́ẹ̀ náà ni kọmọ bá gbogbo àwọn sàhábà wọn lápapọ̀ láìyọ nìkankan sílẹ̀ ila yawmiddin ẹ̀yin mùmínì ẹ̀yin mùmínà ẹ jẹ́ ká máa bẹ̀rù ọlọ́run ọba sí àwọn tá a bá bára wá lẹ́fù kan tẹ́lẹ̀ ká fi kún lẹ́fù tá a gbogbo ntọ́lọ ní ọmọ ẹ̀sìn gbogbo ẹ̀ ní wọ́n ti ń tiẹ̀ gbogbo ntọ́lọ ọmọ ẹ̀sìn gbogbo ẹ̀ lẹ́mí rẹ kọ́ ìntọ́ ọba ṣe ń bẹ̀ ó sì ti bọ́ sí ọlọ́wọ́ àjẹ́gbé ò sì lẹ́fù kankan náà bẹ̀rẹ̀ ọlọ́run tiẹ̀ nìyẹn tọ́ba náà náà máa rìn tí wọ́n ti máa sọ̀rọ̀ ọlọ́run fún ẹ̀ tiẹ̀ ọjà padà ṣùgbọ́n tí ọ ẹni tó wà ní lẹ́fù 1 kó gòkè sí lẹ́fù 2 ẹni tí ó sì ní lẹ́fù kankan ìwọ náà tiraka tó gun lẹ́fù wa o ọlọ́wọ́n bá kó sínú rọrùn kan wa o wọ́n làkàdé wọ́n sọ́yìn náà lẹ́dí náà òtún kitaba min qablikum wa ìyá a ní taqullah ọlọ́ni àyẹ́ ẹ ló fi jẹ́ sí pé gọ́ọ̀mẹ́ntì táyé ọ̀bá bẹ̀rù ẹ̀ àìnípò fún ẹ̀mọ́ àwọn àfáà máa fi sọ̀rọ̀ pé ọ̀ràn yẹn ní lábúdá àǹtẹ̀kúnà lè sòlòtọ́ ní haìbá ẹni tẹ́ ń pè ní aláṣẹ ọ̀wọ̀ gbọ́dọ̀ wà ta gbọ́dọ̀ máa kí à pé a ah, ó ti dé ọ̀gá ti dé ọ̀gá ti dé olórí ti dé a ọ̀dá yín sáré bí kẹ́ sáré bó ṣe wù mo sọ fún wa pé má débi báyìí o débi báyìí o firi mi o firi mi bí mo ti ní o ti firi yẹn nítorí lè má jẹ o délẹ̀ o náà nìkan ọ̀bẹ̀ mi ọ̀nà ọlọ́run ọba ẹlẹ́sìn lọ́ba tá a bẹ̀rù jù lọ nítorí kò sẹ́ni tí ó mọ̀ ọ̀nà gbogbo ẹni tá à ń bẹ̀rù láyé tí kì í tọ́lọ́run o náà tó ń lẹni tó náà tó ń bẹ̀rù jẹ ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹni tá a bẹ̀rù lọ́lúwa o kọ́mẹ́nìkan o lọ́ba mú discipline ẹ̀dí báyìí kòsẹ́ni tí ó sọ pé mo jàjà bọ́ o ò lè mórí bọ́ o tọ́lọ́wọ́n bá bá gbé ìjìyàdé o ẹni tí ò sí ọ̀nà tó o lè gbà rí ọ̀nà àbáyọ lọ́dọ̀ rẹ̀ tí bá ń bínú lọ́wọ́ àfi kó o fi túnẹ̀ ọmọ sí kó o fi sílẹ̀ àfi sì máa ṣe tó ní kó o o náà ni Allah subhanahu wa ta'ala jẹ́ ká bẹ̀rù ọlọ́run jẹ́ ká máa wá ìmọ̀nà ní gbogbo ìgbà ká máa máa lé wa pé mo ti parí ẹ̀ o lè parí Islam ìkan náà àwọn sàhábà radiyallahu anhu ọwá bí ànábì léèrè sallallahu alaihi wasallam ó ní a ah, lẹ́nu bí mo ṣe súnmọ́ tó ìrẹ̀ ànábì mo rí pé ẹ̀sìn islam yìí fẹ̀jú púpọ̀ à lè ṣe tán ọwá ní wa ànábì dákun júwe nǹkan kan fún mi wà lọ́nà kan tàwa a sì yí tá a bá lè ṣe ń bẹ ní o ṣùgbọ́n ọ gbọ́dọ̀ má ju gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ ṣùgbọ́n tí wọ́n pa ọ́ láṣẹ là ń sọ̀rọ̀ rẹ̀ tá má sì gbọ́ àwọn ti ní ń ta a bá lè ṣe ń bẹ ní àṣẹ ọkì wọn fá jírí kòkè lórí àti tí mo lè ṣe mo ṣe ìyẹn kálà ń sọ ó jìyà ń bẹ̀ wọn. èyí tá à ń sọ ni wípé gbogbo ntọ́lọ́wọ́n ọba ní má ṣe é gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ ó sì tọ́ ọba lè ṣe ń bẹ̀ àwọn nǹkan tí wọ́n bá ń sọ fún ayípọ́lọ́ ní àmọ́ débẹ̀ ànábì ní ẹ̀gbọ́dọ̀ débẹ̀ sallallahu alaihi wasallam máma wò pé bọ́yá ti tágbà mẹ́ka ní ó ọ̀gbọ́dọ̀ mọ́ sí mélòó ní ẹni ọmọ sí inú gbogbo tí ẹni ohun tí ń bẹ lórílẹ̀ ayé díẹ̀ náà ni díẹ̀ tí ẹni ọmọ sí wọ́n máa pàpá rẹ̀ ka ní ẹni ọmọ sí tẹ̀rí Islam kò mú nǹkan kan wá tó ní àmọ́ sí pápá wa kà láti mọ́ ṣùgbọ́n àwọn nǹkan tó mú wá pé ká ṣe kì í gbogbo ẹ̀ lápá kátá ló fi jẹ́ sí kí ànábẹ́ alayhi salatu wa salam wọ́n gbé píríncípù yẹn kalẹ̀ fún ma nahaytukum anhu fantahu wa ma amartukum bihi fa'tu minhu mastata'tum ẹ̀yin mọ́mí ní ẹjá máa bẹ́ lọ́hun ìtọ́sọ́nà ká máa bẹ́ lọ́hun ìmọ̀nà ní gbogbo ògbà ká sì máa bẹ́ ìmọ̀nà fún ẹ̀mí ara wa gẹ́gẹ́ bá àti máa kí inú suratul Fatiha nígbà 17 ó kéré tán lójúmọ́

ẹ jẹ́ ká bára wa níbi tọ́lọ́wọ́ ọba ní a máa bára wa tọ́lọ́wọ́ fi á sí ẹ ká bára wa mẹ́ àbí tí ọlọ́run ní ká fi wara wa sí ẹ̀jẹ̀ àfẹ́ra wa síbẹ̀ ọlọ́run ọba ti sọ fún wa pé bí ni mo ní kẹ́ gbéra yín anábì wa sallallahu alaihi wa sallam àwọn náà ti sọ yí pé báyìí ni mo fẹ́ kẹ́yìn mùsùlùmí ọ jẹ́ bí wọ́n ṣe ní á jẹ́ ẹ̀jẹ̀ àjẹbẹ̀ o nínú àwọn nǹkan tí ọlọ́run ọba fẹ́ ká jẹ́ bá a bá mà tẹ́lẹ̀ kọ́mọ jẹ́ ọ̀nà sí fún wa tá a bá ti gbàgbé ẹ̀ tẹ́lẹ̀ Kama máa mọ̀ báyìí náà nínú àwọn nǹkan tí ọlọ́run ọba fẹ́ ká jẹ́ òun náà ni pé ká máa jẹ́ ní tí ó máa wúlò níbikíbi tá a bá wà ká máa jẹ́ ní tí ó máa ṣàǹfààní níbikíbi tá dé ká máa jẹ́ nìkẹ́ni tí gbogbo ayé ó máa rí dáadáa lára rẹ̀ níbikíbi tá a wa bẹ́ẹ̀ náà ni wọ́n tún ní ká kóra wa níjánu kúrò níbi ká máa ṣàwọn èèyàn ní mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa jẹ́ tí ń wúlò tí wọ́n ń ṣe tùtà tọwọ́ yìí ìgbà ó wúlò ṣùgbọ́n tùtà ọwọ́ ẹ̀ pọ̀ ẹ̀yẹ ṣe mùsùlùmí gidi dáàgbọ́ yìí dáadáa torí pẹ́lú mẹ́mọ́ pé a ah, mò ń wúlò náà ẹ̀yìn ṣùgbọ́n ẹni tọ́lọ́wọ́n bá bá fọ́ pé òun náà lẹ́yìn tí ń wúlò tí ọ̀sà àwọn èèyàn tó tà ó pé nù lẹ́fọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ń wúlò ó sì ń ta àwọn èèyàn tó tà lẹ́fọ̀ ẹlẹ́ẹ̀kẹta kò wúlò ó sì ń ta àwọn èèyàn tó gbogbo méjèèjì ta wí kan ìrìn tọ́wọ́ bá ti jẹ́ bẹ́ẹ̀ o ò ní ròyìn mọ́mìnì lára alákọ̀ọ́kọ́ ta wí ìrìn tọ́wọ́ bá ti jẹ́ bẹ́ẹ̀ ìwọ lórí bí wọ́n ṣe ní orí bọ́lọ̀ ń ṣe ní ọjẹ́ bána bí náà ṣe ní kọjẹ́ sallallahu alaihi wasallam ẹ̀wá máa wò ó àwọn nǹkan tá à ń wí ìrìn lẹ́bùn mẹ́tẹ̀ẹ̀ta tá a wí a máa gbìyànjú ẹ̀ bá ti ń gbọ́ yìí ṣùgbọ́n lọ mọ̀ pé ó nílò kọ́ máa ṣàdúrà rẹ̀ fúnra rẹ̀ wọ́n lọ mọ̀ pé bọ́ bá ti tẹ̀lé tó ní ànábì tó bẹ́ẹ̀ ló ti gbádùn ayé rẹ̀ tó ànábì ti gbé sínú àdúrà tá a máa ṣe sallallahu alaihi wasallam bá ní bá fẹ́ jáde ńlé ọlọ́dúnrà tá a máa ṣe inú àdúrà tí wọ́n máa ṣe tí wọ́n máa tẹnu ìkan àwọn ìyáwa tẹ́sí ìyàwó ànẹ́lùwà Muhammad sallallahu alaihi o ni máa kàràjà ìnàdù gbólùn tí wọ́n wé ó fi wáyé pé gbogbo bàánú ni máa ń sàdúrà táwọn àfáà mi ọba mú wọn pọ̀ náà yẹn ni mùsùlùmí tó bá ti jáde nílé tí ọba ti té ẹlẹ́sẹ̀ ló bọ̀ rẹ̀ nílé ìyẹn lọ́nà ní àwọn ìyàwó bí àpọ́kọ̀ ẹ̀ fẹ́ jáde yóò tún sọ ibi tó ń kẹ́kọ̀ọ́

sallallahu alayhi wa sallam wọ́n náà níbi owó sámà sallallahu alayhi wa sallam ta ni ọmọ sámà ẹ̀dá ló ń jama allah ọlọ́run náà ni bẹ́ẹ̀ bá ti wo sámà kí ni wò ó ń wẹ́ ń tọ́ga jù lọ́nu ni àbí bàbá rẹ̀ ń bẹ ń ìyá rẹ̀ wà ń àti owó amájábọ̀ ń ẹni tó ní sámà náà ni allah òun ni ẹ̀ ń wò

ẹwà àwọn ìyàwó tó dára wọ́n tó rójú ànẹ́bí sallallahu alaihi wa sallam pé ojú ẹ̀ tún yí lọ sí sánmà ẹ̀rẹ́ sí ìyàwó tí ń bínú orí rẹ̀ léhùn ìyàwó tó fasọ máa kọ́ lọ́rùn sí orí rẹ̀ léhùn pé sánmà òfòwò lọ ń wò ní òwìfọ̀ ẹ ń bá bú kan nínú àwọn ìyàwó ànẹ́bí sallallahu alaihi ó ti sì sọ ó ti tẹnu gbé Ummu Salama ní anábì ó òkè sallallahu alaihi wa tó bá wòkè tán ibi àdúrà náà ní kẹwàá wò ẹ wò àdúrà yìí nǹkan méjì kan ìnáwó ń bẹ̀ tó ọ bá bẹ̀rẹ̀ tó tẹnu dún ní yìí gbogbo ìgbà tó bá fẹ́ jáde ńlé ẹ ó rí i pé yọ gbà lára rẹ ní ọdẹ ti ń wúlò ẹwọn lọ́njẹ́ á ọlọ́mọ ti alẹ́ ní ọmọ bá nǹkan jẹ́ yọmọ tó fi àmì irọ́ sì ni ọba ti jáde nílé báyìí ọmọ bàlù jẹ lọ́nu yọ fẹ̀nà bàjẹ́ aha títí lọ ah ẹni bú ni ah ara rẹ̀ ń jà alábùkù ni kò fi ń bàjẹ́ ni lèmi ò fowó bàjẹ́ lèmi ò fi ọwọ́ ẹ̀ bàjẹ́ lèmi ò fẹsẹ̀ bàjẹ́ gbogbo ọ̀nà tí ẹ̀ máa fi gba nǹkan jẹ́ ni ọmọ tẹ̀lẹ̀ sọ torí pé àdúrà ọ̀gbà lórí ànẹ́lùwáni sallallahu alayhi wa sallam wọ́n máa ń sàjọ àwọn ní káwọn ọmọ àtọ́bí Allahumma olúwa mo pè ọ́ inni a'udhu bika ní àbò mọ́ ń bẹ ọ́ mo fẹ́ jáde nílé bẹ́ẹ̀ mọ́ jẹ́ ń sọnù ọ́ òzọ́lì ẹ̀ a máa sọ ń bẹ̀ pé mọ́ jẹ́ ń sọ ọ̀yàn tàbí kí wọ́n sọ mínú mọ́ jẹ́ kí n sọ ọ̀yàn àwọn àbílà àhàdàn mọ́ sì mílẹ̀ ń tí ó sọ ọ̀yàn

tọba ti ṣe olùkọ́ tí ẹ náà dáná òní kọ́mọ ní kọ̀kúkọ̀ torí kò ti ṣàdúrà rẹ̀ mọ́ àwọ̀ àzílá àwọ̀ òòtà ẹlẹ́ẹ̀kẹta àwọ̀ àwọ̀bùlẹ́m àwọ̀ òbùlà wọ́n lọ mọ́jà ń sàbòsí ọlọ́jà tí wọ́n sọ fún ọ pé mọ́sàbòsí mọ́sàbòsí wọn pé ẹ̀ kó wá wá náà àdúrà tí ò ní jọ sàbòsí rẹ̀ adẹ́sí ọdún èèyàn ya lọ́gbà lójú wọ́n àwọn ọmọ yahoo nkankan fọ́wà ní nkankan yẹn bọ́ bá ṣe ló àdúrà yìí kò ní jẹ́ tiẹ̀ tí wọ́n bá ń wọlé sínú àkáǹtì àwọn ènìyàn wọn yàrá yìí wọ́ tiẹ̀ torí pé ní jẹ́ wọ́n rọ́nà lọ́ti wà ń bẹ́ẹ̀ tí sàgbàrà ọlọ́ subhanahu wa ta'ala tọ́mọ̀ pé ń papọ̀ ìyàn obìnrin jẹ náà ni wàhálà ti tẹ́lẹ̀ obìnrin náà ń papọ̀ ìyàn ọkọ jẹ náà ni wàhálà ti ń tẹ́lẹ̀ ọmọ ìyàn bàbá jẹ ìyà bàbá náà ìyàn ọmọ ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àwọ̀ àjàlù àrẹ́bìnrin wọ́n lọ́n bá mi là mí kúrò níbi bí kí n wá da aláìmọ̀ kan àwọ̀ ìjàlà àláì àbí káwọn àfá níyàn bá jẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ táyé ní ẹ̀kọ́ tẹ̀sìn ní táa bá di àwọn aláìmọ̀ kan tí ọ lé ayé sọ ò lọ́jọ́ sí ànágbà Musa alayhi salatu wassalam ó ní nígbà tí wọ́n sọ gbogbo wọn àwọn tí wọ́n máa ń sọ tí ó ní ní àwọn òbí ká akú ní amẹ́rin sí àdìlẹ̀ wọ́n jẹ́ wà ní àwọn aláìmọ̀ ọ̀pọ̀lọ́run wá sọ̀rọ̀ kó mẹ́ gbogbo àwọn àdúrà yìí táà máa ń wí ìyá máa wí tá a bá fẹ́ jáde ńlé wa fẹ́ jáde táa bá ti wí ààrẹ pé a ti jẹni tó wúlò fọ́mọ̀nì kejì bákan náà a tún ti jáde kúrò nínú pé káàtì ọmọnì kejì ní sùtà eléyìí ni àwọn àǹfààní tí ń bẹ́nu kápọ́lù Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ àwọn bàbá láàánú jùlọ àwọn bàbá tó fi júmọ́ àti ìlú nírọ̀rùn fún wa gbogbo ìtaàbà máa ṣe náà ọmọ sí nírọ̀rùn fẹ́ nípa kan wa ọdún tọdún yìí tí a ṣe ọlọ́wọ́n bá kọ́ bá ṣe àlùbáríkà tó pọ̀ sí ọmọ láti máa fún ẹnì kọ̀ọ̀kan àwọn jama wa tí wọ́n ń ṣe hajj tó jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti kúrò ní Mínà lánàá àwọn tó bá wá pẹ́ inú wọn òní ni wọ́n kúrò ọ̀pọ̀lọpọ̀ wọn ti kúrò ń bẹ̀ lánàá wọ́n ti darí lọ sí ilé ọlọ́wọ́n ọba kọ́ gba hajj náà lọ́wọ́ wọn àwọn tó kù ń bẹ̀ náà tí wọ́n àti ìparí ẹ̀ka lónìí láwọn tó fẹ́ parí ọlọ́wọ́n kọ́ gba lẹ́sìn fún wọn àlàáfíà tí wọ́n mú lọ jẹ́ kí wọ́n má láàfíà náà délé wọ́n lọ lẹ́ni tó ń wá ládá tí ń wá ìtúmọ̀ rẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tí wọ́n lẹ́ni tó súnmọ́ tí wọ́n náà lẹ́ni tó súnmọ́ ọlọ́run ọba gbogbo àdúrà tí wọ́n ti ọlọ́run jẹ́ kọ́sẹ̀ fún wa kọ́sẹ̀ fáwọn náà gbogbo àdúrà táwa náà ti ọlọ́run kọ́ lẹ́sìn fún wa ẹ lọ́ mọ̀ pé ọjọ́ ọdún ọjọ́ mẹ́rin òní náà ni ọjọ́ òpin ọdún iléyà ti tọjọ́ júmọ́ ọjọ́ mẹ́rin àti ní tuesday àbí wednesday thursday friday ọjọ́ mẹ́rin tuesday wednesday thursday friday ọjọ́ jímọ̀ ìní tí òòrùn bá ti wọ̀ ní Maghrib ọdún ti parí àìkí ìyàmá a kú ọdún mọ́ ó ti ń di nǹkan mí nìyẹn nǹkan pè ní bídíà pọ̀ ní ẹ̀bá ti gbọ́ ọba pé òfò ìtumọ̀ ẹni ọlọ́nkọ́lá wà ń bẹ̀ tó bá ti dẹ̀yìn báyìí ó ti di ẹkú ọdún àná àbẹ́ ẹkú ọdún ìjẹta lókù lókù bá ṣùgbọ́n pé a tún kú ọdún àkọ ọdún kankan mọ́ wọn bẹ́ẹ̀ náà sì ni gbogbo ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí àti mùsùlùmá kálukó dìde kọ́kọ́ ń tẹnu sẹ́ òní ìdí aṣọ ogun kankan mọ́ báyìí kálukó bẹnu sí aṣọ sẹ́ ìwọ ilẹ̀ ìwọ àgbẹ̀ ìwọ tíṣà ìwọ gbà owó kálukó bẹ̀rẹ̀ sẹ́ má wò pé mọ́ndì láti wọlé ọ ò sínú ọdún mọ́ lo sátọ̀dé sànńdì rẹ lọ sóko ẹ̀ dára ó sínú ọdún mọ́ ọ̀ ìsìn islam ẹ̀sìn òfin ni ọdún léyá ọjọ́ mẹ́rin ni ọdún ìtúnú ọjọ́ kanáà ìjọjọ́ méjì ọlọ́run bá kọ́ gbà lẹ́sìn fún wa wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin